kí lẹ fẹ́ sọ jàre. àbọ̀ àbálọ̀rọ̀ tiẹ̀ <laughs> ẹ wò mo ń ṣe mọ́tò lọ́wọ́ láti ìkànnì ó yẹ kí n ti gbé kí ní ìwọ̀n dọ́rọ́gà ló sọ fún mi páwọn sùn lọ́dẹ̀ tó oh. táwọn bá ti jí àwọn fẹ́ fojú kan ìwé ìlọ́wọ́ kan wọ́n wá ní kí n bá ti gbé wọlé bíbẹ́ yìí ni kí n gbé fún lè gbé fún àwọn. ok ah, kò sí problem <gasps> jẹ́ oh, oh, kí n gbà. ó yẹ máa lọ ta. Ah jọ̀ọ́ ta ló kó láìsí fún yín. ẹ wo. kí ni rádaràdà kan jù. ọwọ́ ló kó fún. kí ni wàá ṣe níbi torí ọlọ́ tó ń fi géètì lẹ̀. bàbá lọ fọ wọlé láti orí fẹ́ǹsì kan. tẹ́sẹ̀ ń gbọ́ tẹ́sẹ̀ ń gbọ́ defender mi fi dà irú department olórí burúkú wo ṣe madam ti ránṣẹ́ pé wàá ti pẹ́ àwọn torí pọ̀ ṣe mọ́tò lèmi ti dúró síta torí o lè jí bátìrì yọ mọ́mọ́ wa rẹ àbí kò yọ ẹ̀bọ ẹ̀bọ joint ọkọ̀ ìgbà yẹn wọ́n máa wò pé ta ló ń sọ̀rọ̀ di ọkọ̀ ló jẹ́ kí n dúró ti ọ torí pọ̀ ṣe fọ́tò ọ̀sì ti ṣe tán báyìí nísìnyí wọ́n jọ pé gbogbo wa ni ṣé ti tiẹ̀ di ńgbà náà ni. Mm. yes. ẹ̀fẹ̀rẹ̀ ètò tí ọlọ́ọ̀ ẹ̀ má bínú ètò tó ọlọ́ mímọ́ ká pé wa ẹ má dà sí gbogbo ọ̀rọ̀ wòlé ọ̀rọ̀ ọlọ́tí ni tẹ́ bá súnmọ́ ẹ̀ mọ́ ọ̀tí ni. lórí ọ̀rọ̀ ìjọ plastic. ẹ má bínú ètò tó ọlọ́ ẹ má bínú ẹ mọ̀ kẹsẹ̀ mi gùn mm. olóyọ̀ kí ní gbígbá sí ọdún bíi sàlẹ̀ yọ wọn á Ah, cause the problem. I just want you guys to be around me. Uh, yeah, uh, me I mean, I do it everything. You mean you want everybody to to to, to stay around you? Yes, ah! exactly. Ìbàjẹ́ ò ní dé báyìí. Àmín. <laughs> <laughs> Ẹ ní sórí búrò. Àmín. Hey, ọlọ́run bá fẹ́ bá èèyàn jẹ tó fẹ́ buy èèyàn jẹ rárá o, á gbà wà kó lọ́wọ́ ẹ̀. Hmm. Hmm àwọn tó lọ mọ bẹ́ẹ̀ tún ti yàn ṣe tó fẹ́ẹ́ kó máa ga lọ sí adẹ̀fún níwà pẹ̀lẹ́. yẹ ṣìgìdá ṣìgìdá. ẹni bẹ́ẹ̀ ti fáìn tó ẹni bẹ́ẹ̀ ti rí ẹ̀fẹ́rú wáì káwá jókòó tì í. ẹ ẹ ẹ dákun tiẹ̀ mọ́ bínú sẹ́rí gbogbo pàtẹ́ mi bá ti rí wọn àbí bí wọ́n jọ Yemọja èmi máa wò pé ṣé ọmọ Yemọja ni wọ́n ní àbúrò àbí àbúrò Yemọja wọn. <laughs> tó bá jẹ́ pọ́ mọ̀ Yemọja ni wọ́n ní ẹsẹ̀ wọn àfẹ́ tàbí kó pẹ̀ka ọmọ kàbá ṣe wọn bí wọn fẹ́ sùn yìí. nephew náà jẹ́ sí Yemọja. nephew kí ló kan nephew pẹ̀lú Yemọja torí Ọlọ́run. Ah, kókó lọ́pọ̀lọ́ ni. ọ̀dà ẹgbọ́n ẹ nephew Yemọja <laughs> wọn nephew Yemọja kó sàtìjẹ́ kan nephew Yemọja <laughs> sẹ́ni bẹ́ẹ̀ mo ṣe wòye ó dàbí kíkan tọ́ sí yín sáà kọ́ mi kan kan ara yín àbí kára yín kan. òkèrè ṣé ò ya wèrè àkọ́ṣe ìyàwó ọ̀gá. ah ah it's a free word ah ah pọ́n wo làwọn ojú omi. every word. pọ́n wo làwọn ojú omi. jẹ́wọ́ ọ̀gẹ̀ máa bọ́. let me hug you too. ó ti tó mọ́ lo mẹ́gábáìtì rẹ̀ tán. ìwọ náà wà lọ. ẹ kú jẹkọ. ẹ ṣe jàre. ọmọ mi mo ti fi ice cube yẹn náà sí. oh okay o ṣe you can go. Ah, you can go no worry. ẹ mo rò pé nǹkan tẹ fẹ́ tèkì ń bẹ̀ wò kàn kí n lè tètè clear table padà sí kitchen. Um, màá rí ìtọ́ okay ma. Mm. Go, don't worry. Ah, okay. ma. <laughs> kí wá kí ló fẹ́ ṣe. lọ́kọ̀ orí ẹ̀ bàjẹ́ ah. kò tiẹ̀ sí lákàyè ní ọkọ̀ tó fẹ́ ṣáà sáré ṣe ń tàfẹ́ ṣe kó tó di pé gbogbo ẹ̀ bẹ̀rẹ̀. dandan mọ́ da gbogbo ẹ̀ gbó èwo ni orí burúkú báyìí nígbà tí a pèlò nǹkan kí làbúrò ọmọ sáré túbẹ́lìtì. tí n bá fi ẹlẹ̀ náà wà ṣáájú mi ṣe. bí mo ṣe wà yìí mo ti mu bèbí ọkùnrin tí mo ti mu ọ́rígìn mo ti da omi kọ́tà papọ̀ mo ṣe wà yìí o torí ọ̀rọ̀ tó wà lẹ̀ yìí ni o ìwọ ó wà á mọ tí màá ṣe fún un pẹ̀lú ilé ètò sọ yìí o tí màá tún ṣe fún ẹ gọgọgọgọ ni pé tí n bá tún dòdò òrù mi tún ní fún ẹ láǹfààní láti wọ̀ ah, ah. ẹ gbà mí bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀. ayé o ayé lè o sí o ayé dorí kò dò kò yé mi ah! èmi máa dá ìwúrú ilé ẹ̀fẹ́ tó lẹ́yìn mi èyí tó ṣẹ́gun sí ẹ̀fẹ́ kó jọbẹ̀ ìwọ́n dẹ̀ ló máa dálẹ̀ ó tó ṣẹ́gun sí tẹ́gun sí ò bá wù jẹ sí kò lè jọbẹ̀ mi ọ̀yà wèrè ni ọ̀n ṣe soundtrack òfò ń bí láìsí Tọ́pẹ́ Àlàbí àwọn ni ayé abẹ́ẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọ̀nù ògì abẹ́ẹ̀rí abẹ́ẹ̀rí ah. rúmọ̀lẹ̀ tó ń perú wa ní adarí oorun ẹ̀jọ̀ adarí kí ni wọ. ńgbà àmọ́ kí ni ọ. káàdì ah. kí ni wọ wèrè ah. àwọn láìsí òṣì mi mọ̀ bí tó ti rí orí ẹ ti burú dáadáa. orí rẹ burú nìkan ẹ kó jàre wọn lọ wèrè la wọn lọ sẹ ẹ̀gúsí lè má wọ ọjà. ọ̀gá. Eh. yes sir bá a ti bá dà wà náà fẹ́ lọ kán bẹ̀lẹ̀ dé gangan gangan. tìrìmì ayé. mímí ayé oh, kò sẹ́ni tó lè ní o. <laughs> àdúrà kankan ò sí mọ́ wọ́n wà tó ṣe pé ní ẹ̀ ń jáde lọ torí tiwa náà ká lè jẹun hmm. ẹ̀ rà jíjẹ. àmín àmín àṣẹ. ẹ rò wó. àṣẹ àṣẹ hmm. Hmm. ẹ kò wá sí wàhálà torí oúnjẹ tó gbé fún mi ó wà nílé mo jẹ díẹ̀ kù fún ọ. Ah. ẹ jẹ tán. Ah. ọkọ gidi ò gbọ́dọ̀ máa jẹun tán sọ mm-hmm. mọ pé orí títì lèmi wà irú bí wọ́n ṣe wà nílé nìsín tí n bá ń pọ ọrìn nǹkan jẹ torí tí n bá bọ́ síta ní street ẹ tí n bá ti fọ́ mo ti fọ́ tí n bá dẹ̀ ti bọ́ ta kí n má lọ fọ́k kí street kó má lọ fọ́k mi up tí n bá ti bá àwọn boys pàdé níta bá ti ń gbẹnu sí làánú gbẹnu sí kò bá àṣẹlẹ́dẹ̀ ló ká mọ́ wa lọ́wọ́ ni à ń lẹ̀ bẹ́ẹ̀ ni bó ti máa jẹ́ nìyẹn. ẹ bẹ́ẹ̀ bá sì fọkọ̀ pẹ̀tù fóònù. tí bá tẹ̀ tún wá fọ́ mo ti ṣayé <laughs> nínú jẹ so ní gbọrọ ayédèrè wọn tó gbọ́dọ̀ dojú ayé. ṣé ẹ rí n tó ṣẹlẹ̀ ní pé ẹ lè mọ̀ bá mi rìn èmi náà ń jáde lọ rìn sí wọn gbégbòòrò lọ sóye yín ṣe mọ̀ pé mo já yàsí mo já ṣe rí skóòbù tí mo fẹ́ lò ní pé kí n kúrò nílé ṣe rí àwọn tá a jẹ lówó bọ́ bá wá àyìn tí wọn ò bá wa wọn rò pé yá mo lọ wá owó gbèsè tá a jẹ wọn tó ti yé yín báwọn sídi don't leave me don't leave me wisdom wisdom wisdom wisdom. Ah, àsùnmọ̀já ẹyí mọ̀ sùn ìbò wọn lélẹ̀ wo. bílẹ̀ bá wo wọn tún kọ́ ẹnjí buta. àwọn tá a ti ìròwó jẹun ẹ wà fóònù ìbòwò lọ. wo sórí tó bá ti jáde lọ ni mo á ti di. mo Ọlọ́run o ní ọpọlọ skin play ah, ah, <laughs> o lọpọlọ skin play mo dẹ̀ tún láàkì plotting ẹ. oh you are a good plotting of the year <laughs> jẹ́ kí mi máa bá tèmi. ẹ̀ta. wọ́n ní ẹ̀ta ní ó kọ́ńtà kó tó di pé ọmọ ẹranko ó ta i'm not ọmọ ẹranko sórí iṣẹ́ wa ọ̀rọ̀ sànú yẹn ọjọ́ kan ni mo ṣe télọ̀ yín náà dé tani pátá ẹ̀yà àìrìn jìnnà làrá bukẹ́ ọ̀kẹ́rẹ́ aṣọ ajá tó ti ya aṣọ ìbora ajá ó tiẹ̀ àwọn míì gan máa ń ra aṣọ tán fi ń bo mọ́tò. Mm, ẹ sì ràn sí ìbò owó là ń wá. ẹni tí ń ran ìbùn ẹlòmíì fẹ́ lè ran àyà láì ṣe pé mm. mo ṣe sọ́jú. sọ́jú aláṣọ iná de àrẹ̀mú ti dé. aṣọ ajá kí ni bẹ́ẹ̀ ni àtàṣọ èèyàn àtàṣọ ajá kẹsà tí mo wà ní. àrẹ̀mú ti lọ́yìn náà dé pátá tó ti lu lábẹ́ bọ́ksà yín tó ti yá ń fùrọ̀ bèrè kọ́yàn yín tápá ẹ̀ ti já dànù àwa ń rìpíà ẹ̀ ààrẹ mú télọ̀ yín náà dé pátá tó ti já lábẹ́ kọ́mú tó ti rebété. àrẹ̀múrẹ̀múrẹ̀mù. Ah, ah. ọkùnrin lẹ́ ń ké sí. àrẹ̀múrẹ̀múrẹ̀múrẹ̀mù. bẹ́ẹ̀ni. akọ̀yìn sọ̀rọ̀ tí ò lówó nú. ẹ ẹ bá bàtà nìṣẹ́wù kó wá wí olówó lèmi bá tàn èmi ò bó ló sì tàn. Hmm, hmm. obìnrin sọ̀rọ̀ ni. wọ́n pè mí lórí ọkọ. ẹ̀yin ò ṣe béèrè lọ́wọ́ obìnrin o kí ni tóun náà ṣe fọkọ kó tó dẹrù ẹ̀ ta. Hmm. bẹ́ẹ̀ ni ọkùnrin náà ké sí. <laughs> iṣẹ́ yá kọ́nù. odò ya sọ ma pé kété ni mo gbé tí mo fẹ́ lọ pọn mi kí ni mo sẹ̀yìn èèyàn báyìí ah, ah, ẹ rí yàn téèyàn ṣe nǹkan ẹ sì tún mọ̀ fi béèrè ẹ mọ̀ fi béèrè bẹ́ẹ̀ bá rẹ̀ ni tó ń sùn lọ́wọ́ ẹ ni ah, ẹ ń sùn lọ́wọ́ ni mi ò sùn mò ń jọ́ǹpù ni bí yàn bá ń jẹun ẹ ni ẹ ń jẹun lọ́wọ́ ni wo ìwé ìrọ̀ àwọn ìbéèrè báwọn ò dà ìbéèrè fàjà wo òwúrọ̀ lọ́jọ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi torí iṣẹ́ la mm. fi ń dẹni gíga mm. wọ́n sì ní ká fi irun dúdú ṣiṣẹ́ mm. torí pé irun funfun ò ní pẹ́ dé bí irun funfun bá wá dé kó mọ̀ dìpá àwárí sí àdílé ṣe ẹ èmi ń bá mi <laughs> ṣe tèmi lọ́nu. àmì àṣẹ àmì àṣẹ ẹ àmì ẹ èmi náà ti kò fẹ́ máa lọ kóòrùn yóò tó kàtàrí ká fi irun dúdú ṣiṣẹ́ ká má bàa fi funfun ká má bàa fi sọ́fà àmọ́ òwò náà wà lè ní bọ́ksà tó bàjẹ́ o we are repairing. <laughs> ààrẹ mú télọ̀ yín náà dé kọ́mú tó ti já má dànù má fi gbà pààrọ̀ we are repairing. pátá tó ti já ìrọ̀lẹ́ lẹ máa ń wẹ̀ alẹ́ lẹ máa ń fàìn pátá kan fọ́sẹ̀ kan we are repairing. ààrẹ mú yín náà dé. <laughs>